arínú wọn tí wọ́n ń bẹ ní Egypt arínú wọn tí wọ́n ń bẹ ní lumina aliadilakola akiliya wọ́n ní taba ní kásẹ̀ fi ọpọlọ tiwa náà ká gbé kalẹ̀ ká fi wo ìgbésí ayé àwọn musician àwọn tí wọ́n kọrin wọ́n ní kálọ̀ lè wò gbèsè ayé wọn ìjà ayé wọn da ìjẹ́ wọn ń contribute dáadáa sáwùjọ ibi wọn bá ti ń jó music tán ní olórin bẹ́ẹ̀ lọ́ọ̀kan yẹn òun fìjì fẹ́ jó lálẹ́ hip-hop kan fẹ́ wá lálẹ́ àwọn alápàlà àpàlà kan fẹ́ jó lálẹ́ yìí àwọn onílù kan bọ̀ wọ́n ní ìjẹ́ náà àwọn onídùúdú ẹ ipe wọn ni wọn fẹ́ pílè lálẹ́ yìí ìjẹ́ wọn kọsiribútù dáadáa sáwùjọ tí wọ́n bá wà wọ́n ní ta wá wà á rè pé aburú ńlá ni wọ́n máa ń dálẹ̀ mi ò gúnra wọn gò wọ́n jà wọ́n fọ́ra wọn lérí ọmọ tòní dágbére fún ìyá ẹ̀ wọ́n máa wá ká ọmọ obìnrin yọ jáde lé yọ máa jó o wọ́n ní láyé tí ì sọ ayé akọ̀rọ̀ àràtàdísì ọlọ́pọlọ pípé gẹ́mà pé mísíkì aburú ni lérí ilé ayé wọ́n ní tọ́wọ́ jẹ́ mísíkì bá dáa ni kí ló dé tá a máa kúkú máa kọ́ mọ́sálásí kẹrẹ́ nìkan kó mú fújì bọ́ọ̀nù ní mọ́sálásí ìmáàmù tó ní mísíkì dáa yóò ọ̀ ọ̀ ọ̀ bíbá nǹkan ah ń bọ́ ọlọ́dà nínú Ramadan lẹ́yìn máa ráwọn tó máa ń to irinṣẹ́ eré kalẹ̀ nínú Ramadan kí làwọn ń gbọ́ tafsir kàlámù ńlá ìlà ọmọ gbọ́ kàlámù ṣètò kálukó sikiri kálukó pàdé bí a ah, nù Ramadan láwọ̀ ẹ̀gbọ́n ọmọ gbọ́ fújì wọ́n ní gbogbo aná máa pé fújì kìí ṣe nǹkan tó dáa mísíkì kìí ṣe nǹkan tó dáa kìí kọ́ntribútù dáadáa sínú àwùjọ àníwá òdìgì náà ṣẹ̀wárí àwọn eríṣiríṣi mísíkì tá a máa ń gbọ́ láwùjọ èyí tó jẹ́ ti lárúbáwá wọ́n ní ògùn hip hop àtàwọn yòókù wọn èyí tó jẹ́ ti àwọn yorùbá wà ní àpàlà fújì jùjú bàtà àti gbogbo àwọn oríṣiríṣi àwọn e, e, e, mísíkì tí a máa ń gbọ́ nílẹ̀ yorùbá wọ́n ní gbogbo ẹ̀ pátápátá bákan náà ni àwọn kan tún ní wọ́n tún ní islamic music mo ní àwọn eléyìí ti sọnù ayé alukurani ní music ọ̀dà wọ́n tún wá fi islamic sí àwọn yìí ni wọ́n làwọn ń kọrin àwọn ń gbẹ́sìn gani ọlọ́run bá ní arẹjú kulil mu'minina yaguddu min absarihim ọlọ́run bá ní arẹjú yín táwọn obìnrin olóbìnrin máa ń bọ̀ ẹ wá gbóbìnrin olóbìnrin síwájú ẹ wá ń lùlù ẹ wá ń jó wájú yín ẹ wá lẹ́yìn gbèsìngà tí wọ́n gbèsìngà ni àbí wọ́n ń dẹ̀sẹ̀ rú. obìnrin tó jẹ́ pé ọlọ́run wá fala takhda'na bil qawl fala takhda'na bil qawl ọlọ́run lẹ́yìn ìyàwó ànábì ẹ má aya ụmụ mụ niile nìkan tí ó le tí ì bá jẹ́ iwájú ọkọ ẹ ọlọ́run ẹ má lẹ ọ̀hún nígbà aláàní ká má lẹ ọ̀hún tá a bá ń sọ̀rọ̀ ṣé obìnrin ọkọrin kò ní lẹ ọ̀hún ìyàwó lóbìnrin ṣé kò ní ọba ti kí náà ṣẹlẹ̀ tẹ̀lé. fọyẹ́tọ́ máa lẹ́sẹ̀ lè kọ́lé bíi mọ́rọ̀ ọlọ́mọ ní tẹ́lẹ̀ bá lẹ ọ̀hún àwọn tí àrùn bẹ ní ọkàn wọn wọ́n máa wá ní interest nínú yín wọ́n máa tàmá wọ́n máa ní èrò bí wọ́n ṣe bá yín ṣe ṣìná. nígbà tí wọ́n ní káwọn ìyàwó ànábì ọmọ lẹ́wọ̀n bí wọ́n ṣe tóbi tó bí wọ́n ṣe dáa tó ìpè mùsùlùmí àwọn tí wọ́n bá ń lẹ́wọ̀n ká tó wá pé àwa tí ajẹ́ mùsùlùmí lásán oore kọ̀sọ́nà tó gbà dáa ẹni kéwù ọba ẹni tí kéwù ọba ẹni tí kéwù rẹ ọba tó ni kó lè ṣe kíni kó lè ké sí àwọn abẹ tí wọn ti máa ń gbọ́ ìgbọ́kúgbọ́ ta wí kò sí òtẹ́ẹ̀ tẹ́yìn ọlọ tẹ́ẹ̀ ní gbọ́ kò sí wà ní màyàwó nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀ ní gbọ́ ìkómọ ẹ gbọ́ kọ́dà ẹlòmíà ní tínúù bá ń bàjẹ́ lòun máa ń gbọ́ kóun lè bá fi pa ìbànújẹ́ rẹ kọ̀mọ̀ kóun tó fẹ́ dá ìbànújẹ́ sínú ayé òun ni ẹlòmíì wọn á ní ọjà yóò lè ta o ẹwà àwọn tẹ́ wọ́n ń tajà tí wọ́n bá kọ́kọ́ sí ṣọ́ọ̀bù kí ni wọ́n pè síbẹ̀ tẹ́ máa gbọ́ tẹ́ fi máa wo bẹ̀ gbẹgbàgbègbè gbẹgbàgbègbè wọ́n ti mọ̀ pé ohun èso ni tẹ́ bá ti gbọ́ ẹ wo bẹ̀ ah! wọ́n sì ṣẹ̀tí ṣọ́ọ̀bù yìí ni wọ́n fi ń tajà àwọn ọmọ tí wọ́n máa ń jó lérí mọ́tò yẹn tí wọ́n bá tajà tán kọ́ńpìnì tí wọ́n lójútu ẹ̀ mọ́ tí wọ́n kó yòókù jáde pé kiri lọ kí ni wọ́n fi tẹ̀lé wọn jàmá music ọmọ obìnrin yọmọ wa jó lókè mọ́tò àwọn àlùfáà wa wọ́n ní nínú mọ́tò bọ́wọ́ mọ́tò bọ́ọ̀sì àdáwò bọ́wọ́ mọ́tò traffic tó ń traffic lọ́bì kan àdáwò wọ́n ní wàláhì àwọn èèyàn tó ń ṣẹ̀ṣẹ̀ yìí fi tayra bayna as-sama'i wal-ard láàrin sámà tilẹ̀ tẹ́ bá wọnú pílẹ̀nì báyìí mísíkì ni wọ́n kọ́kọ́ gbé fún yín láàrin sámà tilẹ̀ tí ọ̀sẹ́ nìkan tó lè gbà yẹn lẹ́yìn ọlọ́run wọ́n sì tún fi sẹ́yìn lálejò limata harabal islam gina kí ló dé tí islam tó wá ṣe mísíkì léwọ̀ ó ṣe léwọ̀ lè adọ́rọ́rin kẹsìrà nítorí àwọn ìnira tó wà ń bẹ̀ àkọ́kọ́ ìnira òun náà ni pé yùdílù asabilillah gẹ́gẹ́ bí ayàtà kàṣíwájú yóò gbéyàn kú lójú ọ̀nà ọlọ́run ó ní jẹ́ wàlíyà ọlọ́run tó bá ti ń gbọ́ mísíkì ó sì ní lísìn sọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì yusuf kọlb ìmọ̀ bá ọkàn jẹ́ tọkàn bá sì ti bàjẹ́ ìmọ̀lẹ̀ ò ti dúró mbẹ̀ tí ìmọ̀lẹ̀ ò bá ti dúró mbẹ̀ àánú ò ní sí mbẹ̀ àgbọ́yé ò ní sí mbẹ̀ dáadáa ò ní sílẹ̀ mí yẹn ìmọ̀ àwùwàkiwà àfàwà dùhàk nínú àwọn àfàgbà ó ní àlìgínà ò máa sádà tó lil qalb ó ní ẹ̀rí mísíkì ó ní máa ń bá ọkàn jẹ́ ni wọ́n máa sàkátọ̀ a máa jí obìnrin lẹ̀ a máa jí wàhálẹ̀ níbi adùn ara téèyàn bá gbọ́gbọ́ púpọ̀ ara rẹ̀ ó sì máa dìde ara rẹ̀ ó sì máa dìde lọ́kùnrin lóbìnrin nítorí pé àwọn musician ta wí àwọn akọrin yìí èyí tó pọ̀ jù ní orin wọn orin ìbàjẹ́ ni wọ́n máa sọ̀rọ̀ hòhò wọ́n máa sọ̀rọ̀ abẹ́ wọ́n máa sọ̀rọ̀ ìsọkúsọ wọ́n ní gbogbo èèyàn tí ń bá wọn gbọ́ mísíkì wọ́n ní kọ̀sọ́gbẹ́ yọ padà lóní sìnà nítorí pé èyí tó pọ̀ jù tí wọ́n fi ń kọrin lénìí òun náà ni ọ̀rọ̀ tí ó máa jí adùn lẹ̀ afáwà fudelu ibùnà ẹ̀yàd wọ́n ní aligina wọ́n ní ẹ̀rí music rúkìyàtò zina wọ́n ní máa ń pè é lọ síbi sinna ẹni tí èyí bá ṣe sinna tí máa ń gbọ́ music yọ padà máa ṣe afáwà inú àwọn àlùfáà wa míì tó jẹ́ salaf wọ́n ní aligina ubaridu zina wọ́n ní ẹ̀rí lẹ́tà sinna tẹ́sù máa ń kọ́ síyàn music ni tẹ́yìn bá ti gbà báyìí yọ padà lọ lè ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo ilé aṣẹ́wó kí lẹ́ẹ̀ máa gbọ́ bẹ́ẹ̀ jẹ́mọ́ ẹ máa gbọ́ wà síbẹ̀ mísíkì lẹ́ẹ̀ máa gbọ́ torí ọ̀rọ̀ ọlọ́run kò wúlò ń bẹ̀ fún wa mísíkì ló wúlò tẹ́ẹ̀fì mà pé ọ̀rọ̀ èṣù ni kọ́lọ́mọdé àkóso ọwọ́ èṣù wọ́n ní inú aburú tó wà ń bẹ̀ yusabibu dukhula sayatin yóò jẹ́ kéèyàn gbàlejò àlìjànú sínú ara yẹn àwọn àlìjànú bú wọ́n máa wá dá ọ láàmú ọmọ yóò gbọ́rọ̀ mọ́ ọmọ yóò ní tìjú mọ́ ọmọ yóò mọ̀wé mọ́ ọmọ yóò níwà mọ́ gbogbo ọ̀nà tó mọ́ gbà ya tọ́ọ̀gì wọ́n ní inú mísíkì lèyìn ó ti kàn án wọ́n ní bẹ́ẹ̀ ni ilé tí wọ́n bá ti ń play music àwọn àlìjànú àlìjànú àwọn àlìjànú tó ń bẹ ládùúgbò yẹn wọ́n ní ilé yẹn ni wọ́n fi ṣe bùgbé ibẹ̀ ni wọ́n máa resume sí láàárọ̀ ibẹ̀ ni wọ́n máa sùn lálẹ́ nítorí pé ọlọ́run ti ní wọ́n ṣètò fún sísìn mọ̀nẹ́sì tàtà àtàmì nìkan bẹ̀ sọ́wọ́tì ohun burúkú rẹ̀ yìí tó ẹni ọba rí kò fi dà láàmú àfọwọ́ umar ọmọ abdulaziz wọ́n ní aligina wọ́n ní music mọ́búdà wò ó mìíràn ṣètọ́n wọ́n ní ṣètọ́n ló pilẹ̀ rẹ̀ tọ́ba ti gbọ́ dandandandan wọ́n ní mọ̀ pé èṣù ti dé wọ́n ní èṣù olópinlẹ̀ wàá kébàtù sókòtò rahman ìgbẹ̀yìn mírísìkì tẹ́yìn bá gbọ́ tán ìtẹ́yìn ó ṣe lẹ́yìn ẹ̀ ìbínú ọlọ́run ọba ní ọ̀ṣẹ̀lẹ̀ síyàn lẹ́yìn ẹ̀ kọ́lọ́mọṣẹ́ sọ níbẹ̀ àyèmọ́yà àwọn èèyàn tí wọ́n ń sorí kíyà fún lẹ́nu tí wọ́n ka ayé alukurani fún fa títí bí kò gbádùn wọ́n ní ṣe gángan gan ni wọ́n ní ṣe bí dèdèrè ni wọ́n ní kò gbádùn ni àárẹ̀ lọ́jọ́ pípẹ́ wọ́n padà wá discover pé mísíkì náà jẹ́ káwọn àlìjáná yẹn ó kó lára rẹ̀ bọ̀rọ̀ àlìjáná mi tọ́wọ́ wá sọ̀rọ̀ wá ní à alẹ́ mi ò lè kó mbí ilé tá ń gbé nìyí èmi àtàwọn bàtálẹ̀ àwọn yòókù wà lájọ́ ń gbé bíi ẹ̀ bàgbọ́ máa ń gbọ́ orin ni làwọn àfi máa sọ fún gbogbo ẹni tí ọba jẹ́ ẹni tí wọ́n ń ka àdúrà fún yín pé kọ́ mọ̀mọ́ gbọ́ orin mọ́ tó bá fẹ́ kálí ti ń bẹ lára rẹ̀ tó sì kó tètè jáde because tẹ̀ bá ti ń gbọ́ orin àwọn èsùn wọn máa bá yín lálejò kọ́lọ́mọṣẹ́ sọ ní ń bẹ̀ wọ́n ní yẹ́rìkùsùn nìsa àríyá wọ́n ní nínú àwọn aburú tí orin máa ń bí òun náà ni pé wọ́n máa mú àwọn ọmọ obìnrin jó ní òhò léyìí tí ò pamọ́ nínú àwùjọ wa àáfàá tó ní orin da sálẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn fún pé tó àkọ́bí rẹ lóbìnrin kọ́lọ̀jọ́ ọjọ́ yẹn fújì kọ́lọ̀jọ́ ọjọ́ yẹn àwọn ní hip hop àkọ́bí rẹ lóbìnrin kọ́lọ̀jọ́ ọjọ́ yẹn àwọn alápàlà àwọn onídùúdú kọ́mọ wájú òhò yóò lọ́wọ́ ọ̀fẹ́ kílódé tó wá ń pàmìtì kílódé tó wá ń gbé fatiwa wá lérí pé mísíkì dáa tó sì mọ tí mísíkì ń ṣe lérí lẹ̀ àwọn ní mísíkì gan àwọn tí wọ́n kọ fújì lápèjúwe wọ́n gbà pé àwọn gan fúnra wọn àwọn ẹsẹ̀ ní ọlọ́ àfa kan ti máa ń rìn káàkiri báyìí nígbà wo ni ìjà sọ́dọ̀ wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ owó ní bá wọn sọ ọ̀gá àwọn fújì lórílẹ̀‐èdè yìí kí ló sọ fún ó ní àfa àfa àfa àfa ọ̀rọ̀ ọlọ́ni ẹ bá wa sọ

obìnrin ó sì rí lẹ́m̀bẹ̀ àbọ̀ láwọn tí wọ́n ń gbọ́ mísíkì tán ló jàlùbáàbò tán ló ní kọ́ọ̀bù ọ̀dàrú ẹ̀rí ọlọ́run níjọ́ ọ̀rọ̀ aláyé táyé parẹ́. àwọn tí wọ́n máa ń jó òhùn lọ́ọ̀rà wálé bọ́ọ̀ bá ti ń wọnú obìnrin tó ń wọ yẹn obìnrin tó ń wo tan obìnrin tí ń jó àtẹ̀yìn àtiwájú rẹ̀ ọ̀ ń sẹ́ lọ́nu ọlọ́run ní ọrẹ́jú ọlọ́ọ̀rẹ́jú ẹ̀yin obìnrin wàlá yadribuna bi arjulihinna liyu'lama ma yukhfina min zinatihin ọlọ́wọ́n bá ní ẹ̀yin obìnrin ẹ má máa jọsẹ̀ mọ́lẹ̀ o tẹ́ ẹ bá ń jáde ẹ má rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé khalikhal ẹ̀gbà ẹsẹ̀ ni bíi lẹ̀kẹ̀ táwọn obìnrin máa ń fi ṣẹ̀ṣẹ̀ ọlọ́run wá ní kí jìbìrìlù ó sọ fáwọn obìnrin Madina yí pé tí wọ́n máa ń jáde lọ òun ò ní kí wọ́n tú kó lẹ́sẹ̀ àmọ́ kí wọ́n máa gbẹ́sẹ̀ àmì kan kan rárá máa gbé ẹ̀ṣẹ̀ léyìn ọ̀làmà máa yọ fínà mí ń zè náà ti in káwọn èèyàn tí wọ́n ń bẹ ní kàràkàrà láwọn ọkùnrin ọlọ́kùnrin ká má bàa máa gbọ́hùn lẹ̀kẹ̀ yẹn tí wọ́n bá ti ń gbọ́hùn lẹ̀kẹ̀ yẹn yóò máa fa ìfẹ́ yín sí ní ẹ̀mí wọn nígbà láàánú kí lẹ̀kẹ̀ wọn máa mì nítorí ìsìná lèyìn ọ̀wá pàmìtì lèyìn ọ̀wá gbà pé kóbìnrin ọmọ ajó kára rẹ̀ ọmọ wa mì báyìí wípé àwọn fi ń gbẹ̀sìn gàlẹ̀ ẹ̀rọ àwọn olórin ẹ̀sìn táwí à ń parí Ramadan báyìí wọ́n máa dán sí ni ẹ máa bọ̀ ọ́ ẹ wá jójú ọdún o ìjọ kejì léyà ìjọ kẹta léyà àwọn ọmọ mùsùlùmí wa lọ àfa àtọ́rọ̀ òye tó kéwú ti kéwú òye yóò wá gbé máìkì lọ lọ́wọ́ náà alájà kàfílà àwọn náà fẹ́ jó fún wa ní sí o sista rahima àwọn ọlọ́kàn báyìí mo ní wọ́n yẹ kọ́ padà sílé kéwú abáṣetán ni ọ́ ọlọ́run ní ọrọ̀jú fóbìnrin ọwọ́ ní kóbìnrin wọn wájú wájú ẹ ẹlẹ́yìn fi ń sọdún àwẹ̀ ẹbí ń sọdún léyà òun ni tí kọ haramu ni ohun rẹ̀ tí ń lẹ̀ ní haramu ni ìjó tí ń jó haramu ni wíwà láàrin yín kan tó wà láàrin àwọn ọkùnrin haramu ni. kọ́lọ́ mọ́sá ìṣàánú wa àdáwò sì ń bọ́ pọ̀lọpọ̀ wọ́n láwọn olórin tá a wí wọ́n lọ́pọ̀lọpọ̀ wọn àdáwò ń bá wọn lọ́tún lọ́sì àdáwò ńlá ẹ̀bárẹ̀ ìtọ́jú obìnrin ilé ẹ̀kọ́ mẹ́rin márùn-ún yóò mọ̀ sí kání ẹ̀bárẹ̀ ìtọ́jú ọkùnrin ó lè fẹ́ yàwó mẹ́ẹ̀ẹ́dógún nítorí pé olórin star ni star nínú abúlé èṣù táwọn èṣù ọba wa wá káàkiri eléyìí ó lóyún fún yóò lọ kó ní tọ̀hún ní ọmọ òun ló ní wọ́n máa wá jà sọ́mọ yóò jáde lóru lọ́mọ kọrin kóbìnrin ọmọ kọrin lóru ṣe ìyàwó lẹ́nu àbẹ́sù ọkọ náà tẹ̀sí ti gbẹ̀wò dání náà tọ́wọ́ ti dàbà yọkàn jòkó lórí náà máa wo kékeré aa ah, ah, wọ́n ń pèlè lọ́wọ́ ọlọ́mọṣà sọ níbẹ̀ ìrẹ́lẹ́nà wa ọlọ́mọdé òṣèlú ẹ̀ ọlọ́gbàrá ọlọ́wọ́n bá wa wọ́n ní yìí máa ń ṣe okùnfà ọ̀pọ̀lọpọ̀ àdánwò ẹ bá rí àwọn ọmọ yahoo àbáwọn ọmọ tí wọn gbọ́rọ̀ nì tí wọ́n bá rówó tán wọ́n wà láwùdù mísíkì nínú mọ́tò wọn ọmọdé gbìgbì gbẹ́gbà gbogbo ará àdúgbò máa pé ẹ ẹ disturb wa sẹ́ni bí ṣe ń lọ yẹn tí mọ́tò bá ń ṣe pinpin kọ̀ gbọ́n báwo ìní máa ń fa accident fọ́pọ̀lọpọ̀ ọ̀kan fẹ́ kọjá lójú rìn yìí jama ó ti fi tawí iṣẹ́ tí ó kì bọ́nu fóònù ẹ̀ ariwo ibi ọ̀làdùn ẹ̀dẹ́ tírẹ́ẹ̀nì sì ń dún kò sì gbọ́ bó ṣe bọ́ sẹ́nu tírẹ́ẹ̀nì jama àkọ́bí ìyá ẹ̀ ó ní kaná sí lọkùnrin tó wà nù ọmọ ìyá ẹ̀ bí tírẹ́ẹ̀nì ṣe fa amálẹ́nu ládùúgbò wa bínà kí ló kó bá jama music wọn lárúbáwá kan ibi wọn gbádùn music dé torí ohun èṣù ni wọn ni wọn kan lọ wọn ọgbọn pinpin má mọ́tò bá tọ́ǹbù mọ́tò bá parẹ́ síbẹ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ jìjàdó rẹ̀ bẹ́ẹ̀ mẹ́rẹ̀ léra wọ́n nígbà tí wọ́n fàjà báyìí wọ́n ní bó ti kú wọ́n wọ́n ní àmọ́ lọ́wọ́ bò ní kí téèpù yẹn kú music sì ń ṣe kíni ó sì tún dún wọ́n ní wàllá nígbà táwọn gbé e sọ̀kalẹ̀ báyìí nínú mọ́tò ó ti jáde láyé jàmáà. Before fóònù ṣe ríngì nínú àpò rẹ̀ One ní ohun tó wà nínú musician tó wà nínú rédíò yẹn òun náà ní ríngì tó rẹ̀ òun náà ló tún dún nínú fóònù ẹ̀ ibi tó gbádùn rẹ̀ dé tàwọn lárúbáwá ń bẹ o bí ẹrù tàwọn òyìnbó ń bẹ wọ́n padà máa ń gbé nǹkan jẹ àwọn olórin wọ́n padà máa kú gbóná ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin wọ́n padà máa kú sínú ẹbọ ni torí yóò wá ká ìràwọ̀ wọn tàn sẹ́lá àwọn owó orin tí wọ́n máa ń kọ́ tí máa ń dà lórí àlìjẹ̀nu ní máa wọn o èmi àní ilé ìwẹ̀ lòún wà tí orin yẹn ṣe wá sí ní ẹ̀mí nígbà tó òun wẹ̀ lọ́wọ́ ẹ àwọn owó ni wọ́n ń gbé níwájú àwọn owó ni wọ́n ń gbé ilé ìwẹ̀ aláwọ̀ yìí ní àwọn tó fi ká mẹ́rin kó fífi wọ́n lè kàbáyé ọlọ́run sọ́bi níbi aburú àwọn àlìjẹ̀nu ọkọ̀ àtóbi ṣe wọ́n rí àwọn àlìjẹ̀nu káwí wọ́n wá sọ ọ̀rọ̀ burúkú sí wọn létí lọ́kàn kọ́lẹ̀ tó bá ti jáde ni tó bá yẹ lè gbé dé studio báyìí tó gbé sáyé báyìí wọ́n kálukú ọmọ gbà á ìmí nǹkan òní nítumà ọ̀kan wọn ni wọ́n ní eré ìwọ̀n ti fọ́n kásí bẹ̀ ẹ dákun jẹ̀mọ́ ẹ dákun kéèyàn má rí tí ó wù má lẹ́nu kó ní eré ìwọ̀n ti fọ́ tẹ́lifí màpé mísíkì sì kèé ṣe ohun tọ́lọ́hún ohun èṣù ni ìmí àní kò ní dá fóun ẹ gbọ́ ẹ ẹ ìmí àní kò ní dá ní àwọn ní ìkà ìkà. nígbà míì gan o èdè yẹn gan ẹni tí ń jó ò ní mọ̀túmẹ̀ yọkà máa jó náà abẹ́lẹ́ ọ̀kọ́ dọ̀ sọ̀rọ̀ ńbẹ níparí ọ̀rọ̀ mi ẹ̀yin jẹ̀ máa wa wọn lọ́pọ̀lọpọ̀ wọn wọn yẹ sábà fẹ́ bọ́ọ̀lẹ̀ àwọn alápàlà àwọn onídùúdù tó kú sínú Islam wọn ò tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ wọn wọn sẹ́bọ̀ wọn kú ni torí yóò dira yóò sọ̀rọ̀ yóò sọ pàrọ̀ torí ojú torí ayé yóò sì sàṣẹ́ni tí ò náwó fún gbogbo ẹ̀ náà ẹ̀ bọ́ ni lólówó mi ò ti ṣèrè tí wọ́n bá kọrin fún tán orin nìkan kọ́ mọ́ e, èṣù ti tún lọ́wọ́ sí i ju bí wọ́n ṣe lérò lọ yóò sì gbé mọ́tò lọ́lé yóò sì gbé béèlì mi wá alówó tóun náà ò tí ì tó yóò sì tún gbé mọ́tò lọ́lé ọlọ́kan láìpẹ́ olówó ńlá kan nígbà tí àṣàṣe mú tán lójú agbo ó sì wàá tún gbé mọ́tò rẹ̀ ní bá ń lọ ó gbé béèlì owó pé òun ẹnìkan wà náwó ju òun lọ lọ́dọ̀ àwọn èṣù yìí ẹ wo bí tọ́ parí sí jama ẹ dákun ṣe eléyìí ní àtibọ̀tán ẹni bá ní orin mísíkì tó dáa ni wọ́n ní kẹ́ yí ọpọlọ sí ní mi rí orin tá a wí ìmọ̀mú yẹn gbàgbé kú ìsìmọ̀mú yẹn gbàgbé ọlọ́ ìsìmọ̀ ń ṣe èèyàn tọ́ọ̀gì èèyàn tọ́ọ̀gì díẹ̀díẹ̀ ọlọ́run sì ní etí rẹ àtọ́jú rẹ ábí ọlẹ́rìí nígbà kí á mọ̀ ibo ló lò ó sí. kọ́dà nísìnyí àwọn kan sọ pé lẹ́yìn bíi twenty years sí ní báyìí gbogbo àwọn tí wọ́n bá fẹ́ máa jẹun ta kálọ̀ lè kọ́ àwọn ìwòsàn tí wọ́n máa fi ń tírìtì etí nítorí pé in the next twenty years thirty years àwọn aláàrùn etí ní ọ̀pọ̀ jù èwo lọ́pọ̀ jù náà àwọn yẹn ń fetí gbọ́ jàmbá music torí pé ìlú yẹn gbì gbì gbì ó yàtọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá pọ̀ jù ó nàlẹ́ àfẹ́ tiẹ̀ tí o àmọ́ yàtọ̀ sí ìlú ìlú yóò mọ̀ sí gbì gbì gbì. ọwọ́ ara mọ́tò tán kọ́lé tán ọ̀rọ̀ alẹ̀ tán wọn ni wọ́n ń gbé ọ káàkiri pé etí rẹ̀ ọ̀ lálàáfíà kọ́lọ́mọ́sà ẹ̀sọ́ ní bẹ́ẹ̀ o anabi wa ṣe kìnní ní ẹ̀tọ́ bandiri duf alinu nikaha anabi ní ẹja àwọn èèyàn mọ̀ pé ń wọ́n dèrè bí lòfófò yín ẹlòbàndírì yìí kì í sàwọn ọkùnrin wọn bá wí o sórí tó bá ti kàdíìsì tán ọ wàá béèrè pé bóòlù ànábì ṣe lo àdíìsì yẹn ìta gbọ́ yìí ni pé àwọn obìnrin wọn máa ń kóra wọn sínú àgbàlá wọn máa wá lu bàndírì láàrin ara wọn tí wọn bá ń ṣe ìyàwó ìyàwó náà wà láàrin wọn bẹ wọn máa kọrin tó dáa wọn sì kàn tá ànábì wà níbẹ̀ ànábì wa ń lọ ànábì wa ń pé àwọn tí wọn ṣe ìyàwó òun gbọ́ tí ọ̀kan náà wọ́n sọ̀rọ̀ kan jáde lẹ́ẹ̀kan kí wọ́n sọ fún un padà pé kọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ o ó ní fa inna fina nabiyyan ya'lamu ma fi gadi ó ní sẹ́ rí anabi wa tọ́jú anabi tọ́lọ́ ọ̀rán sí wa yìí ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la o anabi nìkan lè sọ fún pé àwọn bàbá rẹ̀ ti ń ṣàdúrà fún tí wọ́n kú sógun Bádàrí àwọn nìkan máa kí o kí wọ́n máa ṣàdúrà fún wọn o kí wọ́n máa sọ pé òun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la o Ọlọ́run nìkan ló mọ tí ó ṣẹlẹ̀ lọ́la sẹ́mi pé adi practicals kẹ́ni kan wá mú àdísì yẹn kọ́ ma wá pé anabi ní alilu nikaha waduribu dufufa àfọwọ́ ní ká má lu dufu ká má lu bàdírí ń bí ọkùnrin àtọkùn obìnrin ìyàwó ń bọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ò ṣe lọ́sìn náà àwọn náà ṣe kí ni wọ́n tẹ̀lé làfáàdé dìde àbọ̀ ní àlọ́ wọ̀sálà tẹ́fà dìgbẹ̀gẹ́ lóde ìyàwó ọkùnrin àtọ́bi wọláyà anabi àti yàwó afsọ yàwó aisha yàwó zainab àti gbogbo àwọn yàwó àwọn sàhábà wọn olùbà nídìí kan jó papọ̀ lójú kan rí o bẹ́ẹ̀ yẹn bá ti ń ka tíọ́rì kó lè béèrè pírátíkà kọ́mọ́bà síkéwútú nítorí pé tẹ́ bá ti lu bàndírì ìlú ọkùnrin àtobìnrin wà obìnrin ó jò tí máa sì ti ń jó fìtínà ti ṣe kíni fìtínà ti bẹ̀rẹ̀ lẹ́yìn náà láàárọ̀ ọjọ́ ọdún nígbà wọn darí yídì ànábì jókòó àwọn ọmọ kéékèèké méjì wọ́n wà lọ́dọ̀ ìyàwó Aisha ni wọ́n bá ń bẹ̀rẹ̀ sí kọrin wọ́n kọrin orin tó dáa anabi sallallahu alaihi wasallam anabi sì ń gbọ́ wọ́n sì ń lu bàndírì ní Abubakar bá wọlé Abubakar ní Aisha kí ló ń ṣẹlẹ̀ ami shaitani inda nabi shaitani inda nabi òun lọ́dọ̀ nabi ta ní dùn òun èso Nabi, nàbì torí kọ́ wọ́n ti mọ̀ pé mísíkì òun kí ni òun èso ní. anabi wa ni da ahoma anabi ne fa ọmọ rẹ ọmọ kéékèèké ni wọn inna likulli qawmi ida gbogbo yẹn ló ní ìjọ ọdún wàá da iduna ọdún láti lé fi àwọn lẹ ọmọ kéékèèké ni wọn da ahoma ẹgbẹ́ wọn àtàbí àti ìyàwó ayé sanjó ìyàwó ayé sanjó ìgbẹ́ wọn àtàbí njó ìyàwó sàhábà bàndírì alẹ́ fún àwọn ọmọ kéékèèké tí wọ́n ti bàlágà kan fi sọdún ṣe rí kan ṣe nǹkan léèwọ̀ kan wá yọ nǹkan ń bẹ̀ pé eléyìí o kò yẹ sí wọ̀ kì í ṣe tuntun ní ẹ̀sìn kẹ́nìkan mọ̀ sí tẹ́lá àdúrà yìí láyé ẹ̀gbọ́n làwọn bá ní àdìjẹun àwọn alóòlù kìtàbí nígbà di ọ̀rọ̀ oúnjẹ ọdún kí lóò anábì anábì fà yọ wípé eléyìí ò sí mbẹ̀ eléyìí ò sí mbẹ̀ wọ́n sì máa kó ọmọ ọlọ́run tó máa jẹun mbẹ̀ tó máa béèrè pé sọ́dà bí ọ̀dà nídìí bẹ́ẹ̀ dúf ìgbàláyé wà bìbàndírì fáwọn obìnrin láàrin ara wọn tọkùnrin kan bá ti ní wọn ní ká fún wa ní síbi ọbẹ̀ wọn ní pílẹ̀tì yẹn ò tó kí ni wọ́n ṣe wọ́n ṣe dádúró nítorí pé tí wọ́n bá ti ń jó wájú ọkùnrin ẹrẹ́jú fáwọn obìnrin ò ní wúlò mọ́ àyà kùránì ti sọ bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyà mi ẹ̀ wá rí. orin kan bẹ tí wọ́n ń pè ní poem lédè òyìnbó wọ́n a máa pè ní kọ̀sídà lédè larubawa sẹ́ẹ̀rí eléyìí kò ní ní musical instrument nínú orin tí ìyẹn bá ń kọ tí ò ní gángan ìlú piano tí ò nínú kìí ṣe èèwọ̀ tórin yẹn bá ti jẹ́ ọ̀rọ̀ tó ṣe kíní ọ̀rọ̀ tó dáa àwọn tó bá jẹ́ ọ̀rọ̀ tí ò dáa náà ni yọ́ọ́ máa jẹ́ èèwọ̀ torí pọ́rọ̀ tí ò ṣe kíní ọ̀rọ̀ tí ò ni. ọ̀rọ̀ tó dáa bẹ́ẹ̀ yóò lù sí téèyàn wá ń kọ́ lórin làwọn ń pè ní wákà nílẹ̀ yorùbá ẹ̀sìn ọ̀tako kéèyàn kọ́ kéèyàn gbọ́ èmi máa ń gbà wọn fáwọn olórin yìí kí wọ́n ṣe kàṣídà fún wa ká máa gbọ́ nílé wọ́n ní ṣáàṣì ah, kàṣídà kàṣídà ò ní ta tí wọ́n bá ti fún ohun èso yẹn sí wọn ò ní ṣe kí ni àwọn èèyàn ò táwọn ọmọ àṣẹjáde yẹn náà táwọn náà jó àwọn èèyàn ò kàṣídà yìí wọ́n ní ọwọ́ nínú sọ̀hìn Bukhari kálí wọ sọ̀hìn Bukhari hadith four uh, four thousand and ninety nine four zero nine nine nínú al-Bukhari ibẹ̀ ni a rí evidence pé èèyàn lè kọrin láì lùlù sí àti piano àtàwọn musical instrument èèyàn lè kọ èèyàn lè ra èèyàn lè tẹ́tí sí tọ́ba jẹun tó dáa bó ṣe dé pa àwọn afáàní àfẹ́ kí á tẹra máa púpọ̀ kọ́mọ́ gbàgbọ́ Quran àmọ́ kìí ṣe haram wọ́n ní nígbà wọn fẹ́ jagun handak àwọn sàhábà wọ́n ń gbẹ́ kòtò fáwọn ọ̀tá tí wọ́n ń bọ̀ nígbàtí ipa ọ̀tá àbí nígbàtí ipa wọn ká ọ̀tá wọ́n gbẹ́ kòtò fáwọn ọ̀tá wọ́n ní nínú kòtò yẹn ó wá jẹ́ àárọ̀ kùtù tó jẹ́ pé òtútù mú àwọn sàhábà wọn làágùn ebi sì ń pa wọn ìjẹun wọ́n sì retí pé eh, ẹ ẹja tètè gbẹ́ kòtò yìí tán káwọn ọ̀tá yóò tó ṣe kí ni kan tó dé wọ́n nígbà tí wọ́n ń náà lọ́wọ́ anabi wa dúró anabi wa ní ha àwọn èèyàn wọn ṣe wàhálà látàárọ̀ yìí àwọn èèyàn ni wọn bẹ nínú ebi yìí allahumma inna le aisha aisha le akhirọ bá anabi ṣe kọrin yẹn sallallahu alayhi wa sallam allahumma inna le aisha aisha le akhirọ anabi ni ah wọlọ àwọn sàhábà yìí mọ́sàtì wọn gbádùn lọ ọ̀run gan ni gbádùn wa fagifere lele ansori wali muhajiro bá fèrèjì gbogbo àwọn ará Madina tí wọ́n gbà wọ́n lálejò àwọn náà wọ́n ń gbẹ́ kòtò yìí àtàwọn ará Maka tí wọ́n fi lélẹ̀ nítorí ẹ̀sìn bá fèrèjì wọn sẹ́mi pé àkìrọ̀ muhajiro kì í sọ̀rọ̀ lásán ọ̀rọ̀ orin àmọ́ kọ̀sídà kò ní gángan kò ní lù kò ní piano nígbà náà ti kọ́ ni ó ti di gínú jaba ó ti di sunna kì í ṣe wọ̀ àmọ́ àwọn táwọn yóò ní lò ó torí pé wọn ò ní tà torí èsù làwọn yẹn máa rà gbogbo akíṣẹ́ ti orin táwọn yẹn rà ní kílẹ̀ rẹ̀ kó wọ́n torí ọmọ tí ó dùn bẹ̀ ni. ẹ wo gba ẹtọ̀ ohun tó ti jáde láyé yìí tó kọ alámúnáṣẹ́ alákàṣọ́dọ́ gbogbo bí wọ́n ti ń pè rẹ̀ lẹ́wọ̀n òpin làwọn ọmọ tí àṣetánì ti kọlù yìí ni wọ́n wá ń jó wọ́n ń jó sí alámúnáṣẹ́ alákàṣọ́dọ́ wọ́n yẹ tẹ̀kídà oṣùwà ọlọ́run bá ní ẹni bá ti ń kọrin yóò máa fi ayé ọlọ́run yóò máa fi sẹ̀fẹ̀ wọ́n ń kà lámúnásíra àwọn obìnrin ń jó ní òhò. nígbà tí anabi kọrin yìí tán àwọn sàhábà náà làwọn náà bá panupọ̀ ní wọ́n bá panupọ̀ nínú kòtò ẹ̀gbọ́n náà wọ́n fi fún anabi náà lẹ́sìn. wọ́n ní nahanu ladhina báyà òun muhammada. على الجهاد ما بقينا أبدا محمدا أبدا سيدي قوموا nánú lẹ́dínlẹ́ bá yà ó muhammadu àwa ti gbà fún a ti ṣe bẹ́ẹ̀ fún a wà pẹ̀lú rẹ ni alali jihadi ma bakaina abada gbogbo àti ọ̀tá ẹ̀sìn bá dé àjọ kojú ẹ̀ ní àní sáwò jama wọn fi kàṣídà pàdé kàṣídà eléyìí dá ọ̀kan náà àwọn ẹni rí ó ní hukumul maniyati lil bariyati jari ọmọ rẹ kú ni o ó ní kájáde láyé ọlọ́run ti parí ẹ̀ lérí gbogbo ọmọ ànábì ádámà kò sọ́gbọ́n tá a dà sí àgbàdà kú náà ẹ dákun orin yìí ṣé kò mú ọgbọ́n wá mahadi ìdúnìyà bìdarí kọraari á ọlọ́mọ mi ò sì wá lọ ó ayé yìí tá a wà yìí àwọn náà ń bọ̀ kìí ṣe ibi tẹ́nìkan máa ń bẹ́ lọ títí àwọn náà ń bọ̀ ọlọ́run kan ní wọ́n ṣáájú wa ni jàwàdì tó á dá ìwọ̀jà bá wọn. ah ó ní ọmọ mi wọ́n wá kú mi àwọn tèmi ń bá gbé ọ̀tá mi ń bá gbé ni wọ́n bá gbé báyìí ṣàtánà bẹ̀yìn jìwárí wọ́n jìwárí ah, ó ní láàrin mi àti nébọ̀ ọmọ mi ìyàtọ̀ gédégédé wà ń ọmọ èèyàn àwọn àkà mi bá gbé ń bá ọlọ́run láàánú gbé ó fi dárò ọmọ rẹ̀ orin dáadáa ni nígbà tá a ké oúnjẹ wọn kọ́ wa ní orin tó dáa wọn ni làámúrúkà làyísà fọkọ làárùdì bàákin kò sẹ́ni tí ń bẹ lérí ilẹ̀ tí ó ṣẹ́kù wọlá mi mà kọ́dọ̀ wùlọ wàákin ìtọ́lọ́mùbá ti kádàrà fún kò sẹ́ni tí ó yẹ ẹ dákun sọ ma pé orin bàákin àti wàákin gbogbo eléyìí ẹ̀sìn ọ̀tako tí ó bá ti sísọkúsọ ń bẹ̀ mo wá bẹ̀lọ́n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìsànú wa ǹjẹ́ alẹ́ wá fi bàndéèdì ta wí iná ta ní àfin sí ìyàwó yìí sáàlẹ̀ wá máa fi ṣe síkìrì kálàfin rántí ọlọ́mọsáàsì ọmọdé gbọ̀ngbọ̀ngbọ̀n ayún dáìlà gbọ̀n gbàìlà gbà àwọn afáàní la aṣèlú aláwọ̀ bìbí kò sí pèlè fún kò sí pèlè fún nọ́ọ̀sì anábìíní sọ́lù kàmára nínú masalasi àìlùbàdì ní masalasi, àwọn obìnrin ni wọ́n máa lùbàdì lára ara wọn tí wọ́n bá ń ṣe ìgbéyàwó káma wá lùlù mọ́sálásí ìkọ́ṣe àwọn kiri yóni gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́lẹ̀ mọ́sábà ni tí wọ́n ṣe eléyìí ni wọ́n bá sókè nípa ọ̀rọ̀ music nípa nínú Islam wọn wá bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́mọsàjà lè sá fún ọ̀ sá ni o torí music ọmọ wọ káàkiri bọ́ọ̀ bá pè nìkan sì pé ọ̀fẹ́ pè ọ̀rẹ́ rẹ̀ kí lọ́ọ́ ọwà ọgbẹ́sẹ̀gbẹ́ kan títí tí ó fi ṣe kínní tí ó fi gbé ọ sá máa sọ́ra rẹ bọ́ wà nù mọ́tò ọ máa sọ́ra rẹ àmọ́ yìí tipa rẹ bá ká ipe ìwọ ló gbé drop ìwọ ló sì fẹ́ sanwó fún lọ́ba gbé gangan gangan síbẹ̀ pa pa pa sọ fẹ́ gbowó pa èmi gbọ́ àmọ́ yìí tipa rẹ bá ká ọwọ́ nù plane ní ìsìnkú àrọ̀ ọ̀gá àbọ̀lẹ̀ lè bá báyìí lọ́sì táwọn àdùgbò ọ̀fẹ́ já plane ni tọ́ ọlọ́run fèrè jì ọ́ lérí ẹ̀ èyí tí pàrọ̀ bá ká nínú ilé láwùjọ àmọ́ tí wọ́n bá ti lo mísíkì nínú ìjọ kan tọ́ bá ti débẹ̀ tí wọ́n bá ti ní gbàgbàgbà tọ́ ọ̀rẹ́ mọ̀kàn ní kí náà ni bó ni gbogbo nǹkan ẹ bá ṣe tékèwé ká máa lọ ẹ bá wa wájú mẹ́wọ̀n nílòdì ẹ̀jẹ̀ ń bí ni ah no níta ń play yẹn ohun èso ni wàláhì tó ń mọ̀ pé ohun èso ni tó bá gbọ́ orin burúkú kan tó rò pé ó ti gbàgbé yóò sì wá lóru lóru yọkàn rán létí pé ọ gbọgbọgbọ tó gbọ lọsàn ẹni bá dáwọ́ tó pé music ń ṣe aburú oyè aburú ti dára yìí kọlọmọ faburú ṣe wá o gbogbo àwọn tí wọn ń gbọ́ tó ti di àdánwò fún wọn kọlọmọ sábà ní yọ kó lọ́rọ̀ wọn kódà wọn tó ń ṣe kọ́ọ̀sì rẹ̀ ní yunifásitì kọ́ọ̀sì àdánwò ìpẹ́tọ́ ẹ̀yin ọmọdé yìí fẹ́ di musician àwọn skul táwọn káwọn ọmọ wa lọ tí èsì skul èsì ọ̀pọ̀lọpọ̀ wa láàárọ̀ báyìí lórí assembly kí ni wọ́n kọ́kọ́ ṣe music mo kọjá wájú skul kan jóni àyèmọ́yọ́ ọmọ mùsùlùmí ní lọ́bẹ̀ mo wá ń bẹ̀rẹ̀ pé ṣé chọ́ọ̀chì ni ibi ni wọ́n ní chọ́ọ̀chì kan wọ́n ní skul ni ipe èyí tó kọ́kọ́ ṣe láàárọ̀ wọ́n fẹ́ ṣe head of the year party wọ́n gba piano disco ọmọ tó ń jèrè lọ́la ọmọ tí ó gbẹ̀yìn rẹ ọmọ tí ó tọ́jú ẹ ní ti ń jó disco láyé rẹ kó tó kù láyé kádà kún ká ṣọ́ra wa ń bẹ ká ṣọ́ àwọn ọmọ wa àdáwò tó gba gbogbo ìlú ni o gbogbo ayé kọ́lọ̀ wọn láàánú rẹ̀ kọ́lọ̀ wọn jaburu rẹ̀ kọ́lọ̀ wọn jọ ṣèwà o subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.